wà náà yóò tún wá níwà àlàyé fún ọ̀rọ̀ tí wọ́n papọ̀ sínú àná kùránì àwọn ọ̀rọ̀ tó wá tó wá níwà kéèyàn sọ̀rọ̀ ní ṣókí lérèfé kókó àìmọye nǹkan sínú kó súnkì kó kó papọ̀ mọ́ra wọn súná wàwá yóò wà túlẹ̀ yóò wà tú yẹ́bẹ́yẹ́bẹ́ atu yẹbẹyẹbẹ atu yẹbẹyẹbẹ a máa gbọ́ ntí ntọ́ yẹ ká gbọ́ yé tá a lè gbọ́ yé níbi àsunkíhun àdìsí ọwọ́ àti kíni wọ́n á nà sá fún wa àwọn àdìsí kan tó ń bẹ tó ga sí pé iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn sunna na wa nasikatan li hukmihi sunna nabi. hadith anabi o tun le wa tó máa pa ìdájọ́ kan rẹ nínú alukur'an tí ó tún parẹ́ ọmọ yóò dá nǹkan kan mọ̀ wọ́n lẹ́ni tí ma mọ ẹni tí o ma eh, jagunmólú àbíké náà pè ní fi ẹ̀kọ́ ní máa fi igbá rẹ̀ fọ́ ẹ̀kọ́ mu ẹni tí ò ma arógundádé ní fi igbá fɔ fọ́kọ̀ mu àìdánàbí rẹ̀ mọ̀ ló fi ní problem. ntí súnà tó fi lágbára débi pé ó tún lè nà sáká àáyá alukur'ani ni wọ́n sọ pé ò ní lò ẹ̀tún gbọ́ mi sí wàmùnsí àtàn lè hókìmì jẹ̀dídìn súnà ànábì ó tún lè wá tó máa jẹ́ initiator of a new degree of a new degree tó ga sí pé òun á wá yóò kàn mú òfin yẹn wá láti bẹ̀rẹ̀ tẹ́ẹ̀wá tinú kùránì tẹ́ẹ̀ tí ò ní sínú kùránì tí ó mú òfin yẹn wá tẹ́ẹ̀ ní rí nínú kùránì níbo ló ti rí àyà kákírun papọ̀ mọ́ra wọn níbo ló ti rí sọ̀látù lè jamu níbo ló ti rí wọn náà sì ń kí o kò sí súnà kò sádìísì kò sí bọ́ńsúnà ọ̀nbọ́àlù lè hadìísì o sì ń kí sọ̀látùlù jámù kọ́sírù ní bẹ́nu Qur'an à ń bọ̀ wá kà kádìrún kù ní bẹ́nu Qur'an kò sí ká kírun papọ̀ ìtì ń bẹ́nu Qur'an ni pé kírun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ inna sọ̀láta káànàtì alálẹ̀ mu'minin kìtàbà mawquta ìtì bẹ́nu Qur'an nù wá wọn tádìsí tiwa mú wa àdìsí wọn sọ pé ẹnìkíá yìí látara sáré papọ̀ ẹ lè kí mọ́gìrìbì àti ṣáì papọ̀ ìdágọ́ ti sunu lọ́tọ̀ tó o bá sì wò dáadáa o sọ pé fẹ́ tako kí ni ntí ọlọ́run sọ̀hún kò sí tako torí pé ọlọ́run náà lọ ọlọ́run náà lọ gbẹnu òjíṣẹ́ rẹ̀ sọ tó wíwùn kò dá sọ wàmọ́ yá ohun tí ku ánilé hàwa tó bá ti rántí á yá ohun oríire ọmọ pé sí ni ìníwá ilá wáhayón yóò ha kò dá sọ. So, ìpín tí àwọn àfáà pín iṣẹ́ tádìsí ó ṣe fún wa nìyẹn ìpín tí wọ́n pín sínú. wàbádùlẹ̀ ulama atúwárí inú àwọn onímọ̀ ìyẹ́jìmá òzáàlìkà fi sàlásì manazil àwọn tó ń rí wọ́n tó ń rí gúrùpù àwọn ọ̀rọ̀ yẹn wọ́n tó ń rí kílásífáì rẹ̀ wọ́n tó ń wá papọ̀ sẹ́mi pé ètà kàí nìsín ń lọ bíi márùn ṣé bíi méje ni no ètí ń sọ pé iṣẹ́ tí súnà ọmọ àṣetọ́ bá ti dé súnà ó lè ṣe wẹ́kú ntí mẹ́nu kùránì súnà ntí kùránì tó túlẹ̀ òun lè dínkù ntí kùránì tó ṣe ní gbogbogbò ó lè sọ pé àwọn tó kàn rè kò kàwọn eléyìí súnà yóò tún máa ṣe àlàyé ntí kùránì fún pọ̀ tó ṣe ní ṣókí àtúnṣàlàyé ó di mẹ́rin súnà ó tún lè mú dájọ́ kan nínú kùránì kó tún nà sáká rẹ̀ kó abrogate ẹ̀ ó di márùn súnà ó tún lè mú ìdájọ́ tiẹ̀ wá from the beginning tẹ́ẹ̀gbà tinú kùránì pé níbo wà lélẹ̀ ìwà wà báyìí o tẹ́ẹ̀sì ní rí now àwọn afa kan wọ́n wọ́n fojú sunukun wo aspect of sunna aspect in sunna that is aspect in sunna wọ́n fojú sínú ojú sunukun wo wọ́n ní pé tọba ti rádi sílẹ̀ yìí ìṣẹ́ta kọ́ bọ́ sábẹ́ gúrùpù yìí àbí kọ́ bọ́ sábẹ́ aspect yìí àbí kọ́ bọ́ sábẹ́ aspect yìí wọ́n fojú wo báwọn. àwọn míì náà àwọn afa wa wọ́n tún ní rárá kò pé márùn báwọn ẹjẹ́ àtúnpín ẹjẹ́ àtúntún wò dáadáa alẹ́ àtúnlẹ̀ alẹ́ jọ̀ ọ́ wọ́n wá ní gbogbo súnà gbogbo àdìsí fi sàlàsì manazil ìpele mẹ́ta ló wà àyè mẹ́ta tí ó bá jẹ́ àyè kìíní yóò bọ̀ sí àyè kejì tí ó bá àyè kejì ó máa àyè kẹta kọ́lá Ibn Qayyim àfa àwọn àgbàni tó jẹ́ ọmọ kí ó fún ahmadu bunu taimiya òun ló sọ̀rọ̀ yìí o ó ní wàlẹ́bí yẹ́jìbù alákùlì mùsùlùmí àyìntì kọ́ọ̀dùhù èyí tí ó pọn dandan fún gbogbo mùsùlùmí láti ní nínú ìgbàgbọ́ wọn anahu lẹ́yìísàfi sunnani rasul rasulillah sallallahu alayhi wa sallam asọ̀híhá sunnatan wahidatan tukhalifu kitab allah. ohun tó pọn dandan kí gbogbo mùsùlùmí ní lọ́kàn if you are a muslim ó ní pé kò sí súnà ànábì kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó yapa alukur'an kò sí ibi o ti ṣe mistake nu o òun lo kẹ́límà pé àdìsí yapa kùránì lẹ́yìn tọ́lọ̀ sọ fún ọ pé òun lòún gbẹnu ẹ̀ sọ̀rọ̀ pé wà máa yẹ ń tíkù ánilẹ̀ àwa ọlọ́run gbẹnu ẹ̀ sọ̀rọ̀ omi sí ọ sọ̀rọ̀ ó tún wá ń yapa ara rẹ̀ ó gbọ́dọ̀ ní lọ́kàn pé kò sí àdíìsì kan tó yapa alukuraani bàbá àbẹjà bí kí ni ń pè yín àwọn jẹ̀mọ́ yín jọ̀hún ságilítì bó wọn ṣe máa kírun rákà mẹ́rin lẹ́ máa ń kí lójúmọ́ tó dọ̀rọ̀ yàn máa ń gbé kinní sí wọn lójú iṣẹ́ wa rí gbogbo tẹ́ka lẹ́nu kùránì ọlọ́wọ́n ṣàánú yín o. ẹ yọ ṣàánú àwọn jàmọ́ àwọn yòókù. èyí tó pọn dandan kí gbogbo mùsùlùmí ní lọ́kàn ni pé annahu laisa fi sunani rasulillahi sallallahu alayhi wa sallam asahiha sunatan wahidatan tukhalifu kitab Allah. èyí tó pọn dandan pé kò ní lọ́kàn nínú àdìọ̀kan nínú àdìsọ́kàn rẹ ni pé kò sí súnà kan nínú àwọn súnà òjíṣẹ́ Ọlọ́run tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ tó yapa alukur'an bal asunan ma'a kitabillahi ala salasi manazil bí kò ṣe pé gbogbo tí ń jẹ́ súnà níbi pátá tá a bá gbé wọn sẹ́gbẹ́ àlùkùránì a lè classify wọn sí ìpele mẹ́ta alimanzilatu aliula ìpele àkọ́kọ́ sunatun muwafikotun shahidatun benafsin mashahidabi alikitabu alimunazal súnà kan ó máa wà nínú súnà ànábì tó ga sí wípé yóò máa wà in agreement pẹ̀lú nǹkan náà tí kùránì tá a sọ̀kalẹ̀ gangan tó ń jẹ́rìí lé lórí yẹn ni pé àwọn àdìsí kan bẹ tó ga sí pé yóò jọ ayọ̀ ọlọ́run lójú wa nípa pé the same thing tí àyà yẹn sọ. So lòun náà ń wí irú irú irú tí àyà yẹn ń sọ gẹ́lẹ́ náà ni à ń kà bọ́ta nínú hadisi alimanzila asaniya ìpele kejì sunnatun tufassiru alikitaaba suna ti yóò máa ṣe àlàyé alukur'an tó túmọ̀ sí pé O rí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ṣàlàyé nínú kùránì àmọ́ àlàyé ọ̀rọ̀ yẹn ọ máa rí nínú kíni nínú hadísì irú ẹ̀ ni àwọn àyà àrùn tá rí àyà àmọ́ tá wá rí àlàyé rẹ̀ nínú kíni o nínú hadísì. àwọn hadísì náà ni ó àwọn àdìsí náà tukọ̀ yìí dùnmùtì lápèyí àwọn ni yóò wá máa de ọ̀rọ̀ tí wọ́n mú wá tí wọ́n tú sílẹ̀ òun á máa jẹ́ ìjánu fún ọ̀rọ̀ tí ò níjánu ọ̀rọ̀ tí ò níjánu òun ọ̀rọ̀ tó ga sí pé ọlọ́run sọ ọwọ́ ajọ́rọ̀ kan tó ga sí pé kò sí ní tí ò fẹ́ kó nu. kò sí ọ̀rọ̀ kò sí nǹkan tí ọ̀rọ̀ yẹn ọ̀fẹ́ kó nú àdìsí ọ̀bà wa fẹ́ wàá sọ pé ọ̀wọ́n tó kó nú rèé o yóò fún níjànú. alimanzila asaalisa sọ́nà ni alimanzila tu asaalisa ìpele kẹta súnà súnàtún mutadọ̀ mínàtún lihukimin sakata anihu. alikitab sunna tó kó ìdájọ́ ìdájọ́ tí kùránì dákẹ́ ń pa rẹ̀ sínú sunna tó kó ìdájọ́ tí kùránì ṣe kí ni tó dájọ́ nípa rẹ̀ sínú a máa rí àwọn sunna kan tó ga sí pé nínú àlùkùránì kùránì dákẹ́ kò sọ ìdájọ́ rẹ̀ alukur'an tó gbogbo nǹkan ní bẹ́ẹ̀ mẹ́rin àbàsángílísì tó ní kò sí tí ò ní o àwọn ọ̀rọ̀ kan bẹ ìdájọ́ kan bẹ tí kùránì silence bẹ́ẹ̀ tí ò sọ tọ́lá na gba inú àdìsí sékìní o tọ́ wa gba inú àdìsí sọ̀rọ̀ náà a máa bá àdìsí. bayanan mubtadi'an àdíìsì ó máa ṣe àlàyé ọ̀rọ̀ tí kùránì ò sọ yìí yóò ṣe ní yóò ṣe àlàyé rẹ̀ ó máa sọ ó sì máa ṣe àlàyé rẹ̀ from the beginning láti bẹ̀rẹ̀ inú àdíìsì láti rí bẹ̀rẹ̀ láti ti rí òpin rẹ̀ a sì ní rí tó jẹ́ mọ́ inú àlùkùránì. tayọ ká lo àyà pé ọlọrun ti ní kẹ́ ẹ tẹ̀ lójíṣẹ́ òun ntari ń fún un ọ̀rọ̀ yóò sínú Kùránì bẹ́ẹ̀ ni àmọ́ ọlọrun ti ní kẹ́ ẹ tẹ̀lé kí ni o ògìṣẹ́ òun ó ti mọ̀ pé yóò máa sọ̀rọ̀ máa gbọ́ gbogbo ọrọ. Kùránì tí wọ́n ń gbà lẹ́nu ànẹ́bì orí ahọ́n ní ti ń bọ́ ta hadíìsì tí wọ́n ń gbà lẹ́nu lọ́dọ̀ ànẹ́bì orí ahọ́n ló ti ń bọ́ ta. lọ́lọ́run fi ròyìn ẹ̀ pé wáàyí ni kò ní í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lọ́lọ́run máa ń fún láǹfààní kọ́dà ọ̀rọ̀ tiẹ̀ sọ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni nínú ìgbésí ayé òjì sí ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run ni o fi ń pè wọ́n ní máa sùn àwọn tọ́lọ́hún ọlọ́run ti àsọ́mọ̀ wọn ó ti dáàbò bò wọ́n they cannot say anything without inspiration wọn ò lè dá ọ̀rọ̀ kankan sọ lẹ́gàsí pọ́nlọ́n bá mí sí wọn ọlọ́run kan máa ń fún wọn ní ṣáǹsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣáǹsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run kan lè fún wọn pé ìwọ náà sọ̀rọ̀ bí èèyàn lónìí sọ̀rọ̀ bí èèyàn ọkọ tọ́lọ́n bá ti wá fún wọn ṣáǹsì wọn wọ́n máa ṣe mistake Allahu Akbar ọjọ́ kọ́gbọ́n tọ́nà bá ti fún wọn ní chance báyìí wọ́n mọ̀ sí mistake ni ló fi bí àwọn mistake kan tá a kà ní Kùránì nípa ànẹ́bí abasa watawala, ó fún ó fajúro ìyẹn ò sínú wáyé tọ́nà fún pé ó fajúro ọ̀dọ́ tara tiẹ̀ nìyẹn ọlọ́run sì bàbí lójú ẹsẹ̀ kó o lè mọ̀ pé àdìsí ò ṣe fi lẹ́sẹ̀ èyí tó bá jẹ́ tọ̀dọ̀ ànẹ́bí gẹ́gẹ́ fún ara rẹ̀ sọ̀ǹgbọ́ lójú ẹsẹ̀ láyọ̀ sọ̀kalẹ̀ lé lórí ọwọ́ pé ànábì ò jẹ́ kí wáàyí kùránì òde tàbí wáàyí hadísì tó fi pín ogún bádìrì ọlọ́mbàwí tó tẹ̀lé ọ̀rọ̀ àwọn tí wọn ò ní mí sí tó tẹ̀lé ọ̀rọ̀ Abubakiri Abubakiri ló fún lámọ̀ràn pé fi wọ́n lẹ̀ gbowó lọ́wọ́ wọn kọ́mọkọ́mọ bá ti wọ́n lọ àwa mùsùlùmí náà nídìí owó báyìí ná ọwọ́ pọ́sẹ̀ yìí ọlọ́mba wí tó sì ń sun ẹkún so anytime tó bá fi lè sọ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tara tiẹ̀ ah ìsábà máa gásí fìtínà ni so ló fi gásí wípé àwọn sọ̀hábà wọ́n mọ́nítọ̀ ẹ̀ dáadáa wọ́n mọ́nítọ̀ ànábì dáadáa débi pé wọ́n bilé de pé n tó sọ yìí alihuwa wahyun awura ayumink wọ́n máa bilé de bẹ́ẹ̀ n tó sọ yìí is it wahyi tàbí ìwọ gangan ló sọ̀rọ̀ ìtọ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ bí èèyàn bí wa sí wọ́n lọ sọ ah yóò ní èmi mo sọ léyìí o yóò sọ mọ èmi mo sọ léyìí o àwa ni a máa tẹ̀lé àdìsí àdìsí la fẹ́ tẹ̀lé kìí ṣe ọ̀rọ̀ kan lásán tẹ́ ànábì sọ là ń sọ àdìsí la fẹ́ tẹ̀lé ló fi já sí pé ó lè mú ọ̀rọ̀ wá tẹ́ẹ̀nì rí ọ̀rọ̀ rárá nínú alukur'an tó ga sí pé òun ni initiator ọ̀rọ̀ gangan òun gangan ló pilẹ̀ ọ̀rọ̀ yẹn tó sì mú wá wàlá yàjúùsù rọ́dù wáhídàtìn mìnhàdìhìl àkísámi àsàlàtà kọ̀wá lẹ́tọ̀ fún ọ o kò lẹ́tọ̀ fún ẹni náà o láti dá ẹyọ kan padà nínú àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta tá a ní súnà nẹ́bì pín sí i wàlẹ́ ìsàlẹ̀ súnà máa kitabillahi manzilatan rabi'a súnà wà ní ìpele kẹrin o pẹ̀lú alukurani o ìpele mẹ́ta tó ní náà rèé o ìpele àkọ́kọ́ kọ́gá pé irú tí kurani sọ gẹ́lẹ́ òun náà mú wá. ìpele kejì kí àdéhìsì kò ṣe àlàyé àlùkùránì ntí kùránì bá túlẹ̀ kó ka ńlẹ̀ níwọ̀nba ntọ́ bá ṣe ní gbogbogbò kó ṣe ní àdáyanrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà kejì nu ọ̀nà kẹta òun ni ọ̀rọ̀ tó ga sí pé àdìsí nìkan ló máa mú wá ìbtìdá ìyàn láti bẹ̀rẹ̀ rẹ̀ tá a sì ní rí àyà kankan ní orí rẹ̀

quran taara látọ̀dọ̀ ọlọ́run ló ti wá tó sì gba ọ̀dọ̀ jìbìrìlù wá sọ wá rí ọ̀rọ̀ tí wọ́n ń kà nínú kùránì ọlọ́run gangan ló sọ báwọn sọ rádìísì ọlọ́run ó fún ànẹ́bì ní ìṣípayá ni òní ọ̀wà á gbé ọ̀rọ̀ ń kalẹ̀ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ìṣe yọ wá ṣe agasi pé kùránì òun wà ní lẹ́vù kan lábala abẹ yẹn tó fi ga ju súnà lọ ǹjọ́ ti yé òun wà ní lẹ́vù ó wà nípele kan tó ga ju súnà lọ ní abala ibẹ̀ yẹn kùránì òun láfi kírun. ṣáà fi súnà kírun ẹ ẹ dá mi lóhùn ṣáà fi súnà kírun subhana tó ń wí rúkú bó ti rí subhana rabbiyal àlá tó ń wí ní sùjúdù níbo ló ti rí sẹ̀mí àlọ́ liman ní àmídà wí ti rí níbo ti rí rántọ́ yìí bá ń ti rí. ibi inú súnà ni kùránì àti súnà la fi ń kírun tó ti yé wa ìmáàmù wa Ahmad ó ní mọ̀ wàá máa ti torí ipò tí súnà wáyìí kọ́ wa máa sọ pé àdìsí tàbí súnà ló máa dá kùránì lẹ́jọ́ nóò rárá wọ́n jọ ń ṣiṣẹ́ ni fakọ́ọ̀lù bal àsùnà tó fásirù alikitab rárá o ṣùgbọ́n súnà yóò máa ṣe àlàyé alukur'ani ni wàtúbà yínuhu yóò máa ṣàlàyé rẹ̀ ni wàlẹ́bí yẹ́ṣíádù lọ́wọ́ rọ̀ṣúlù bíi ohun tí ọlọ́run ọba wa àti ògìṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń jẹ́rìí sí ni pé anahu lamtaati sunnatun lamtaati sunnatun sọ̀híhá wáhídà an rọ̀ṣúlù lẹ́sọ̀rọ̀ lọ́wọ́ aleyhi wa sallam ohun tí ọlọ́run ọba wa àti ògìṣẹ́ rẹ̀ sì ń jẹ́rìí sí ni pé súnà kan kò ní í wá látọ̀dọ̀ ànábìwá Muhammad tùnà kìdù kìtàbà lọ́ọ̀yì tó máa wá kọ̀ǹdẹ́mù alukur'an wọ́n tó kọ́ lífuhu alibata tí ó wàá pa alukur'an pátápátá láíláí kéif báwo ló sì fẹ́ rí bẹ́ẹ̀ tádìsì kan fi wá wá látọ̀dọ̀ sí ọlọ́run tí ó tako alukur'ani báwo ló ṣe fẹ́ jẹ́ tí àdìsí kan fi wá látọ̀dọ̀ ànábì wa Muhammad tí ó wà gbọ́gilé alukurani wa rasulu sallallahu alayhi wa sallam ó wá alimubayin li kitabillahi tó sì jásí pé ànábì ọ̀hún náà ní ń ṣàlàyé alukurani sọdí pé diwọ́ọ̀dù pé àdìsí kọ́ntradíktì kurani ọ̀rọ̀ burúkú ni in as much tádìsí yẹn bá ti rinlẹ̀ wípé anabi ló sọ it can never contradict al-Quran what you are saying is that anabi ti ń ṣàlàyé ti ń ṣàlàyé Qurani ó sọ̀sọ̀kúsọ that is what you are saying sọ́sì lè sọ̀sọ̀kúsọ àwa ní àdìsí ọ̀làwọn àdìsí kan ọlọ́ta kò Qurani nítorí pé kò sí àyà. tó jẹ mọ́ àdìsí yẹn nínú kùránì ó parí. kò lè sí àdìsí kan tó máa takò alukur'an nítorí pé huwa likita likitabilayi anabi fúnra re òun ni olùṣàlàyé alukur'an wa alehi unzila òun ni wọ́n sọ kalẹ̀ fún wàbí wàbí ìhàdáhù lọ ṣe bí kùránì náà lọ́lọ́run fi ṣe ìtọ́sọ́nà fún wàhùwà màmúrù bètì báyìí ọlọ́run sì pa ànábì láṣẹ pé kó máa tẹ̀lé e. wàhùwà àlàmùlẹ̀ kọ́lìkì bìtàwí ìlíhí wà múrọ́ọ̀dìhì ànábì náà sì ni ẹni tó nímọ̀ jùlọ sí ìtumọ̀ àlùkùránì àti èròǹgbà ọlọ́run lórí àlùkùránì àbọ̀ o tún ní mọ̀sálù kùránì ju ànábì lọ ni sọ o lè ṣe àlàyé àlè kùránì fún wa ju ànábì lọ ni ó ah, sì wá sọ pé àdìsí ànábì tako àlùkùránì kò lè tako láíláí kò lè tako. wàlí sheikh alibani àáfàá wa alibani rahimahullah risalatun àwọn náà kọ tírà kan bí unwan pẹ̀lú àkọlé yìí manzilatu sunna fil islam the position of sunna in islam ipò sunna nínú islam wa bayan anahu la yastaguni la yustaguna aniha bil quran wa bayanun tún mú àlàyé wá wípé la yustaguna aniha bil Qur'an o lè ti pàṣẹ Qur'ani kọ wá sọ pé o ní di àdìsí mọ́ o o lè ti pàṣẹ lílo alukurani kọ wá sọ pé o ní o ní pé o bùkátà sí àdìsí o wàfíhà nínú tírà àwọn náà yẹn wọ́n wá mọ̀rọ̀ kan wá pé ta'lamuna jami'an ẹ̀yin èèyàn gbogbo yín ẹ lọ mọ̀ pé anna Allah tabaraka wa ta'ala Allah subhanahu wa ta'ala istafa Muhammadan sallallahu alayhi wa sallam bi nubuwatihi Allah subhanahu wa ta'ala ó fi ìjẹ́ ànábì ó fi ṣa ànábì lẹ́ṣà wàtásọ̀hó birisalatihi ó fi iṣẹ́ ríran ó fi ṣa ànábì lẹ́ṣà fanzala aleyhi kitaabahu alukur'an alikarim nítorí náà Allah wá sọ tírà rẹ̀ alukur'ani alápọ̀nlé ó sọ ọ́ kalẹ̀ fún ànábì wa amarahu fihi nínú tírà náà Allah wá pa ànábì láṣẹ fi jumulatin ma amarahu bi nínú àpapọ̀ àṣẹ tí ọlọ́run pa an yubayinahu linnas pé tíra tí mo sọ̀kalẹ̀ fún ọ yìí o ṣe àlàyé ẹ̀ fáwọn èèyàn ni o nínú alukurani tọ́lọ́ sọ̀kalẹ̀ fún ànábì náà ló ti ń pa á láṣẹ pé ṣe àlàyé tíra yìí fáwọn èèyàn ni o ọ̀rọ̀ Jésù ò yé wọn o ṣe fún wọn o ni wọ́n ń jà sí ń gbọ̀kọ̀bọ̀ yìí o ó kú kò kú o wọ́n pa kún ọ̀pá o ṣe àlàyé ẹ̀ fún wọn ni o àti gbogbo àwọn ọ̀rọ̀ yòókù lọ́lọ́run fi wá sọ pé wa anzalna ilayka dhikra àwa sọ ìrántí a kalẹ̀ fún ọ tírà ìrántí ní alukur'an a kalẹ̀ fún ọ litubayyina linnas nítorí kí wọ́n lè ṣe àlàyé ni o ẹ̀gbọ́n náà àwọn èèyàn gọ̀ o kálẹ̀ nìkan náà mi ń ṣe nísìn ó fún mi lẹ́tà ó kọ ní èdè gẹ̀ẹ́sì mo wá fẹ́ kà fáwọn ará bá wa wọn ò sì gbọ́ gẹ̀ẹ́sì mo wá kà mo wá ń ṣàlàyé ẹ̀ fún wọn ṣé wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n sọ pé àlàyé tó ń ṣeun mọ́ ń wulẹ̀ ṣe kí ni wọ́n fẹ́ kàn mọ̀ èmi wọ́n fi lẹ́tà ràn mo sì gbóyìnbó èmi tí mo gbóyìnbó mo wá ń ka lẹ́tà fún yín mo wá ní ntó mínì rèé ntó túmọ̀ sí rèé ọ̀wá ni mo sọ ọ́. sọ ọmọ ká lọ ọ̀ka fún ara rẹ? ọlọ́run fi tírà alukurani ó fi rán awo àwọn ọmọ ọlọ́run wa ní kó ṣe àlàyé rẹ̀ fún wa ọwọ́ aṣàlàyé ẹ̀tàn ọwọ́ alóòní ìlú ó ti tako iṣẹ́ tọ́lọ́run fi rán nu ọba tako àlàyé ànábì ó ti odidi tọ́lọ́run nahal quran forty wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhim a sọ ìrántí kalẹ̀ fún ọ kí ìwọ lè ṣe àlàyé fáwọn èèyàn ohun tá a sọ kalẹ̀ fún wa. wàlẹ́dí arọ́hù àfàwọ̀ alibani rahimahullah ó ní èyí tí mo rí what i observe what i see anna hadha libayan alimadkur fi hadhi ilẹ̀ ohun tí mo rí ni pé àlàyé tí wọ́n dá akọ àyà yìí gangan pé kànábì ò ṣe yẹn ha yẹsítẹ́mìlú àlànà àyìní múnalibayan ìran méjì àlàyé ló kó sínú àlàyé tí wọ́n ní kànábì ò ṣe yẹn ìran méjì two types of explanation ló kó sínú al-awwal bayanu lafzi wa nọ́zìmìhì bayanu lafzi wa nọ́zìmìhì àlàyé ọ̀rọ̀ fún ara rẹ̀ àti ètò ọ̀rọ̀ the word and its arrangement àlàyé ọ̀rọ̀ àti ètò rẹ̀ kí náà sì ní ọ̀rọ̀ ọ̀hún wàá wà tẹ̀bọ̀lì egolo Qur'an ó pé kó jẹ́ iṣẹ́ alukurani gangan kọ́ kà fáwọn èèyàn bọ́lọ́wọ́n bá ṣe fún un gẹ́lẹ́ wà á dà nìyí kó sì má fi àyà kankan pamọ́ nínú ẹ̀ wà á dá uhu ìlàlẹ̀ umma wà á dá uhu ìlàlẹ̀ umma kó sì pé fún àwọn umma kàmá anzala lọ́hu tabaraka wa ta'ala alakọ́libi sallallahu alayhi wa sallam kó pé iṣẹ́ tọ́lọ́ ń fún yẹn gẹ́lẹ́. Kifatia fatia kọ́mọ́ dín alamutala kẹfà kọ́mọ́ dín látọ̀dọ̀ rẹ̀ lèyíláfi kọ́mọ́ dín látọ̀dọ̀ rẹ̀ bákọ́ra kọ́mọ́ dín kọ́mọ́ ló ti gùn jù kíálí mùrọ́nù kọ́mọ́ dín bọ́lọ́mọ bá ṣe gbé e kalẹ̀ fún láti àyà àkọ́kọ́ di àyà àparí kó sì máa gbé e fún umma àlàyé àkọ́kọ́ nù ìtumọ̀ ìran àlàyé àkọ́kọ́ nìyẹn ìtọ́lọ ń gbé fún kó gbé fún wa wal akhar gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ ọ́ kalẹ̀ kàmá anzalahu tabaraka wa ta'ala ala qalbihi sallallahu alayhi wa sallam kó gbé e fún wa gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe gbé ọ̀rọ̀ náà ka inú ọkàn rẹ̀ kó gbé ọ̀rọ̀ náà kó gbé e fún wa wal ìkejì tó jẹ́ àlàyé kejì tọ́lọ́ ní kànáyé ò ṣe fún wa bayanu ma'na lafzi bayanu. máàna láfìdí àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́ tó sọ ọ̀rọ̀ fún ara rẹ̀ kó gbé fún wa kó tó wá ṣe àlàyé ọ̀rọ̀ gangan hawili jumula yálà a word bíi nímùtàwá fìkà kẹ́límà wàfáàtì kánàbí bi otu fún wa tàbí jumula tàbí sentence nínú àlùkùránì kánàbí ò tu fún wa awìlì àyà. tàbí odidi àyà gan fúnra rẹ̀ odidi àyà gan fúnra rẹ̀ alladhi tahtaju al-umma ila bayani èyí tí ìjọ ànábì ń wá bùkátà sí àlàyé rẹ̀ ànábì ni ó ṣe àlàyé ànábì gangan ni alálàyé ànábì ni alálàyé wa akitharu ma yakunu dhalika fil ayati al-mujmala èyí tó wá pọ̀ nínú àwọn ọ̀ràn Aya báyẹn òun ni àwọn àyà tó jẹ́ mújímọ́là àwọn àyà tó ga sí pé ọlọ́run kó àwọn ọ̀rọ̀ púpọ̀ ó kó dájọ́ ó kó papọ̀ sínú ẹ̀ láì ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ àó àlè àmà tàbí àwọn àyà tó wá níwà gbogbogbò àwìlì mútúnlákọ̀ tàbí àwọn àyà tó wá tọ́lọ̀ ń túlẹ̀ láì fi òǹdè láì fi ìjánu sí i fata ti sunna sunna ọwọ dihu fatuwadihu alimujimal eléyìí tó wà mujimal tọ́lọ̀ ń ṣe ní ṣókí ẹ́n tó súnkì wa fatuwadẹ sunna wà ṣe kíni yọ wà watu ẹ̀ àtàmọ́lẹ́sìn wàtúkọ́sìs àlẹ́hàm àáyá eléyìí tó wá níwà gbogbogbò àdìsí ó wà wá awa specify rẹ̀ àwa àwa specify rẹ̀ á mú àwọn àdáyanrí jáde ń bẹ̀. watukɔ yidu alimutilaku anisɛ ayatɔ wa ni imuwa tɔlɔn tuulɛ adisiyɔ wa wa wɔn wa fi janu si pe ibi to mari ibi to dere ko debɛ yɛ wadɔ alika yakunu bi kaw le ye gbogbo n ta b'a sɔ yi pata pɛlu ɔrɔ pɛlu ɔrɔ ɛnu anɛ bi ni ɔma jɛ o kama yakunu bi fɛn le ye gɛgɛ bi otu tu se ma jɛ latara ise rɛ si anɛ bi. a tún máa rí bí àdíìsì bó ṣe ń bó ṣe ń bó ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú alukur'an kìtúni wà ìkìrọ́ọ̀rì yìí yóò tún máa jẹ́ pẹ̀lú ìfaramọ́ rẹ̀ pé sàbẹ̀ kan sọ̀rọ̀ kan sàbẹ̀ kan ṣe iṣẹ́ kan ó sì faramọ́ ó fi ń ṣe àlàyé alukur'an fún wa náà ni wàkúlùhà mùdàwánàtún fil ahadithi annabawiya gbogbo ń ta wí pátá ni wọ́n ti wá kọ sínú súnà rẹ̀ o kọ́ ọ lọ ra tíra súnà ló kù o wọ́n ti kọ gbogbo ń ta wí pátá wọ́n ti kọ sínú súnà rẹ̀ mini hamayaati nínú ẹ̀ ni tí wàá ń bọ̀ tá a tún fẹ́ o alákọ̀ọ́kọ́ kọ́wùlù wù tààlà ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó sọ pé wasaariku wọ́sáàrì kọ̀tù fakọ́tọ̀ ọ̀hún àìdíyàhúmá ó lè lọ́kùnrin ó lè lóbìnrin ẹ gé ọwọ́ àwọn méjèèjì dànù alimayida aya thirty eight mithalun sọ́ọ̀lìhùn lidhalika àpẹẹrẹ tá a mú wáyìí àpẹẹrẹ tó dáa ni o fàyínà sáàrìk nítorí pé olè fíhì mutlakun ọlọ́run wa ní ìmúwa mutlak kò sọ irú olè wo olè lọ́kùnrin olè lóbìnrin hada mutlak ó tu lẹ̀ báwọn kàlíyẹ̀dì gẹ́gẹ́ bọ́lá wọn bá tún ṣe túyẹ̀dù náà lẹ̀ ọwọ́ èwo nu ọwọ́ ṣébi ọrùn ọwọ́ ni ṣébi gùn ọ́ ni ṣébi apá ni mutlak ọ̀nì ọlọ́run tún tu lẹ̀ báwọn. fàbáyé náà ti sunna alẹ́ kàwé al-awwal minhuma fabayanati asunna alikauliya aliawalminihuma sunna anabi ọlọ́rọ̀